níbi táwọn ọkùnrin ọba tí wọ́n ọba ayé wọn dé, tó bá yá ní ìsìn, wọ́n gan ò ní níyàwó nílé mọ́. Ẹ rí, single man ni ó jù tí ó lọ pòròpò ní ìsìn. Torí ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin gan ò fẹ́ lọ́kọ mọ́. Ẹ̀yin ọkùnrin ẹ̀tàn ti pọ̀ jù. Ẹ ti ba ayé àwọn obìnrin jẹ́, ẹ ti bá tà wọ́n. Ọkùnrin, tóbìnrin bá kẹ́rù kúrò nílé rẹ̀ gan, is a shame on that man. Kódà kó níyàwó hundred, kí kan wọn kẹ́rù jáde kúrò nínú ilé is a shame on you that you cannot keep a woman níbi táyé dé in the next ten years nsìn kálukú obìnrin ọmọ dágbé ọkùnrin ọmọ dágbé ni tá a bá fẹ́ mọ́ ọ lọ bá ṣe ń lọ yìí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ọkùnrin ẹ̀ obìnrin ordinary sorry ẹ ní lè sọ kóbìnrin ọmọ bínú ẹ mọ wùwà burúkú ẹ ẹ torí ability wípé àbí opportunity wípé ọkùnrin lè fẹ́ yẹ ìyàwó tó bá wù yẹn ẹ ti misuse opportunity yẹn ní ìsìn obìnrin gan ò fẹ́ lọ́kọ mọ́ ọlọ́run pẹ̀lú ìwà burúkú obìnrin yóò mọ forí ṣe fọrùn ṣe yóò mọ ṣe dáadáa word of encouragement ò ní lè jáde lẹ́nu yín appreciation ò ní lè jáde lẹ́nu yín ọkùnrin mi à ní torí òun ló ń ra nǹkan sílé torí òun ló ń ṣe nǹkan kan yóò sì sọ̀rọ̀ ẹ̀ yóò sọ̀rọ̀ ẹ̀dọ́ ọlọ́run ọba lérí ẹni ẹlẹ́ni obìnrin bá bẹ̀rẹ̀ tó gbé báàgì ẹ̀ fa báàgì ẹ̀ kó nù ilé rẹ̀ is a shame on you ẹ̀rọ ọkùnrin mi ò ti fẹ́ kí ni ó lọ ìkejì lọ ìkẹta lọ ìwọ gan ọ̀dà ẹ jẹ́ àkíyèsí ọkùnrin tó bá fẹ́ yàwó kìíní tó lọ ìkejì lọ ìkẹta lọ ọkùnrin gan ò dá ṣèyàn gidi òun gan òun gan òun gan kò kò lẹ́mìí ìfẹ́ kò ní sùúrù kò ní ìwà tó fi ń kíìpù obìnrin ẹ lóbìnrin wá burú tó ti kankan wá dúró sínú ilé rẹ níbi tẹ́ ẹ bá yàrá já honestly ẹ padà mọ dágbénu ilé kànìkànì ní obìnrin ṣe pọ̀ tó láyé ẹ ní rẹ́nìyàn kan jòkó sí àwọn obìnrin tí wọ́n ń build resistance nísìn débi wípé wọ́n ti wọ́n ti ń lè gbé láìjẹ́ pé ọkùnrin ti ẹ̀ pẹ̀lú wọn ọlọ́run gbọ́ obìnrin míì iṣẹ́ tí ń ṣe iṣẹ́ ọkùnrin ni ní àwọn nǹkan tóbìnrin míì ń ṣe ọ̀pọ̀lọpọ̀ míì tó lóun wà nílé yín náà orí burúkú lẹ kó bá wọn ẹ bà ayé wọn jẹ́ gbé ẹ̀yin tẹ́ ń béèrè matchmake èmi ò ṣe matchmake lórí péjì mi o tẹ́ ẹ bá fẹ́ kí n ṣe ìpè fún yín kẹ́nìkan kan má wá béèrè matchmake lórí platform mi ẹ tọ́jú obìnrin tẹ́ ẹ fẹ́ sínú ilé àwọn tẹ́ ẹ bá pàdé ẹ yé tàn wọ́n mọ́ ẹ yé parọ́ fóbìnrin mọ́ ẹ yé parọ́ fún obìnrin mọ́ wo wọ́n bá ń taná yẹn tiẹ̀ ẹ yé pa irọ́ ẹ yé pa irọ́ fún obìnrin mọ́ ẹ ti bá yé obìnrin jẹ́ ẹ ti bá tà gbèsè ayé wọn ẹ ti sọ wọ́n di ìdàkudà kalẹ̀ lẹ̀ obìnrin gan àwọn obìnrin ò fẹ́ ní ọkọ mọ́ ń sìn especially ìtọ́lọ́n bá ti kẹ́ tó bá ti bímọ kàn ẹ́ tí òbí mọ rí gan ọ̀fẹ́ lọ́kọ ọlọ́run gbọ́ kálukú kàn sáfẹ́ gbé gbèsè ayé ẹ̀ ní ẹ̀rẹ̀ lómi alóẹ̀wò sábọ́sẹ̀ iṣẹ́ lòun wá kóun ti ẹ̀rí iṣẹ́ kóun kóun tọ́jú àwọn ọmọ òun ẹ ti sọ wọ́n ẹ ti báyé wọn jẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin míì olórí burúkú ló pọ̀ láàrin wọn Ọlọ́run gbọ́. Ẹ ti ba ayé àwọn obìnrin jẹ́, ẹ ti bá tà wọ́n emotionally, verbally, oríṣiríṣi àwọn ọ̀rọ̀ òdì, àwọn ọ̀rọ̀ àlùfàǹsá, àwọn ọ̀rọ̀ tí ó yẹ kí èèyàn máa gbọ́. Ìwọ tó obìnrin bá, tó bá, tó bá kẹ́rù kúrò nínú ilé rẹ̀ is a shame on you. You can't keep a woman to yourself. A lot of you cannot even apologize. Simple apology. Simple apology. Ẹlòmíì kò lè, kò lè rántí ijọ́ tó sọ fún ìyàwó ẹ̀ pé I love you. Ẹlòmíì ò rántí ijọ́ tó ti apologize wípé òun hùwà burúkú kó má bínú. Kò sí, ẹlòmíì ò lè rántí always right ní ọ̀pọ̀lọpọ̀ yín empty empty empty brain dẹ̀ ní empty empty empty head ọkùnrin mi ọ̀lọ́pọlọ tí ò lè ronú tí ò lè ọ bá sọ̀rọ̀ gan báyẹn mọ̀ rálẹ̀ mú ni ọmọ ọmọ ọmọ ọdún mẹ́wàá mi gan orí ẹ̀ pé orí ẹ̀ orí ẹ̀ pé ọgbọ́n jọkùnrin mi tó ló ń gbéyàwó lé lọ ẹ mọ̀ sórí burúkú ẹ mọ̀ ẹ mọ̀ ṣèrànù ẹ mọ̀ ṣe yàmàyàmà káàkiri lẹ́lẹ̀ àwọn ayé àtijọ́ àwọn baba ńlá wa tí wọ́n ń fẹ́yàwó tó pọ̀ gan-an wọ́n mọ bí wọ́n ṣe ń fi wisdom tí wọ́n ṣe ń tukọ̀ ọ̀nù ilé wọn tí ilé wọn dùn tí ilé wọn tò ẹ máa ṣòṣì bí ẹran aṣẹ́wó ẹ wo ọ̀rọ̀ tẹ́mi fẹ́ wá sọ fún ìwọ ọkùnrin tó bá ń hùwà burúkú ó lè rẹ́ni jókòó tí ẹ̀rí jọ tó bá darúgbó tẹ́ bá ti rí wọn you see them you know them tẹ́ bá ti rọ́kùnrin tí ń firun gbọ̀n roná lọ́jọ́ ogbó na dem be that na dem dem dem dem ìwà burúkú tí wọ́n ń wù ńgbà kékeré ni obìnrin obìnrin yóò fi lé ìyá ẹ̀ lẹ̀ fi lé bàbá ẹ̀ lẹ̀ yóò kẹ̀rù wà lé yín yóò wà fẹ́yìn yóò dé bẹ́ẹ̀ tẹ́ mọ̀ wà burúkú ẹ̀ mọ̀ sórí burúkú ẹ ti ba ayé àwọn obìnrin jẹ́ kò tiẹ̀ sí kankan nínú wọn tó tiẹ̀ rẹ́rẹ́rẹ́ ọkùnrin báyìí kódà ẹlòmíì ọ̀fà báàgì ẹ̀yọ́ ọmọ lọ lẹ́lẹ́lẹ́ ní bọ̀ jẹ́ wípé ẹni tó fi tọkàntọkàn fẹ́ obìnrin fi tinútinú fẹ́ yín ó fi tọkàntọkàn fẹ́ yín obìnrin sí ah obìnrin máa gọ̀ when it comes to pé kéèyàn máa nífi ọkùnrin náà tí wọ́n bá ráàyè ni o ọlọ́run gbọ́ yóò fi tinútinú tọkàntọkàn fẹ́ yín ẹ bàtà ìgbésí ayé wọn ọkàn àwọn obìnrin ti wá yí gbé ní ìsìn débi wípé èyí tọ́lọ́run bá ti ẹ̀ ti kẹ́ tọ́lọ́run bá ti bùn lọ́mọ nínú wọn báyìí Kódà wọ́n rọra pọkàn pọ̀ sójú kan. Ọlọ́run gbọ́. Ọkàn báyìí wọ́n pa pọ̀ sójú kan. Ọkùnrin míì gan tó bá wa gan tó ṣe pé òótọ́ ní sọ gan kò kò sí kò sí bó lè mọ ìyàtọ̀ nínú tí ń purọ́ àti tí ń sòótọ́. Bó jẹ́ pé same náà ni. Ẹ jẹ́ lọ change. Kẹ́ lọ yíwà padà. Ọlọ́run gbọ́. Nígbà bá yá tóko yín ò bá le mọ́ tẹ̀ lágbára mọ́ tẹ̀ lè fẹ́ ìyàwó mọ́. Ìgbà yẹn lẹ́tò mọ̀ wípé gbogbo àwọn tí wọ́n kó jáde yẹn lẹ́tò mọ yì wọ́n. Ẹni tí ó mọ yì rírí yọ mọ yì fífẹ́ kù àwọn tó ń fi tinútinú fẹ́ yín tí wọ́n fẹ́ràn yín tí wọ́n nífẹ̀ẹ́ yín ẹ ti ba ayé wọn jẹ́ ẹlòmíì ìyàwó ọmọ pé kò ní gbé kọ́ọ̀lù ìyàwó sẹ́ndí mẹ́sẹ́jì kò ní reply yóò dọmọ lẹ́fun yàwó nú ilé always right làwọn tí wọn kò sí tí wọ́n ṣe tán fi jẹ̀bi rí always right ni bí ẹ bá jí láàárọ̀ tó kó yín ọ̀bá lè mọ́ ẹ mọ̀ wípé kékeré kọ́ gbogbo ẹnikẹ́ni tí bá ní obìnrin lára ó kórè ọmọ kú ni bẹ́ẹ̀ ni agbára lọ́wọ́ gbogbo òbò tó dorí kọlẹ̀ tí ó ṣẹ̀jẹ̀ àwọn ìyá mi Àbẹ̀ní Olótùú fi ajímọ̀jẹ̀ ń tó léegun wọn ò ní jókòó yín ó lè mọ́ ẹ̀yin alábùtàn ẹ̀yin bá wá bẹ́ẹ̀ pẹ́ mi tó béèrè matchmaking èpè ní máa gbéṣẹ́ torí gbogbo àwọn obìnrin lẹ ti báyé wọn jẹ́ mental problem depression dementia gbogbo ẹ̀ gbogbo ẹ̀ lọ́pọ̀ lóríṣiríṣi tí ò ṣe é máa fẹnu ròyìn tán ẹ lọ chẹ́ǹjì ẹ lọ chẹ́ǹjì wọ́n tóbìnrin bá tó bá taró sí mọ̀gálà fún ọ ọba arábìnrin báyọ̀ ọmọ sá lọ ni pẹ̀lú ìwòrí burúkú tẹ́ ẹ máa ń wù obìnrin ó jókòó tí yín látàárọ̀ ṣúlẹ̀ yóò wá ń jẹ àárọ̀ wá tọ̀sán wá talẹ́ ṣe wàhálà ṣe kò gán kò gán yóò lóyún yóò ṣe wàhálà yóò ṣe gbogbo ẹ̀ fún yín ẹ̀ ní appreciate ẹ̀ ìranù náà lẹ́mọ̀ ṣe káàkiri ilẹ̀ ẹlòmíì ọ̀rọ̀ òdì kan ló lóun jókòó tó òun jókòó de ọkọ òun jókòó jókòó jókòó de òun ò tètè rí aago kan òru ló dé lónìí ẹ ṣe wá pẹ́ tó báwọn torí yín ni ò onísọkúsọ ẹni ibi àwọn olórí burúkú ẹlòmíì sì rèé kò ní láárí kankan obìnrin ní ń bọ̀ obìnrin ní ń gbọ́ gbogbo bùkátà àánú lé ọ̀rọ̀ ẹnu ẹ̀ ò tún dáa kì í sì sẹ́bi yín society ta wo àwọn ìtírèènì ọkùnrin àwọn ìtírèènì ọkùnrin society obìnrin náà ní torí ilé ẹ̀kọ́ torí ilé ẹ̀kọ́ torí ẹ̀ máa ṣe eré ńjọ́ náà tírèènì ọkùnrin torí ìyàwó rí pé kí ìyàwó rí ò lè là láàfin àánú rẹ̀ ẹjọ́ ọmọ gbogbo eléyìí ẹjọ́ ọmọ gbogbo tán níbi tẹ́ bàyá àràjá wàhálà ẹ̀ máa dá gbé ni ọlọ́run gbọ́ lẹ́yìn ọkùnrin bóbìnrin ṣe pọ̀ tó ẹ ní rẹ́ni kan jòkó tì tó rọ́pọ̀lọpọ̀ yín ẹ ní kàrísímà ọkọ ẹ wúlò fọkọ ẹ wúlò fún baba kò sí ní tẹ́ ẹ wúlò fún orí burúkú lọ́pọ̀lọpọ̀ ẹlòmíì wúlò fún nínú gbogbo nínú àwọn ọkùnrin pay as you go ẹ ní rẹ́ni ṣe pay as you go gan fún yín bẹ́ẹ̀ ni ọkùnrin tó bá yòókù roro òbò náà mọ̀ rí wọn lè rí yàwó ìgbín inú yín ò ní wà kankan àmúyangàn kankan téèyàn ti ẹ̀ lè múyangàn pé à ọkọ rẹ̀ olórí burúkú ẹlòmíì ò jẹ́ kíyàwó rí ọ̀rọ̀ àánú gbà kò sì sàánú fún un gbogbo èèyàn tí wọ́n rí tí wọ́n wà nílé ọkọ wà nílé ọkọ gbogbo ìrànlọ́wọ́ ayé tó nílò gbogbo ẹ̀ ni wọ́n ń gbé fòoru gbọ̀n tí ropọ̀ lọ́kọ́ ńlé wọ́n sì mọ̀ wípé ọkọ ló ní ọkọ tí wọ́n fi kọbẹ̀ èyí ló ní kì í sọkọ parí kọ́mẹ́ǹtì egbére kan nísàlẹ̀ fídíò yìí blocking máa gba ẹ straight.